fífa ìmọ̀ kan ṣiṣẹ́ kọ́lọ́ọ̀ṣẹ́ àmójúkú rẹ̀ fún wa. èyí tó pọ̀ nínú ẹ̀kọ́ tó yẹ pé tá a bá mọ̀ ká sí ń lò ó ìgbésí ayé owó túbọ̀ tèrè sí i a rí dáadáa dé bánu ọjọ́ ọlọ́run ọba ọlọ́run dákun máṣá ẹ̀ fún wa mọ̀ kó wá fún alẹ́ ní òdodo láti tẹ̀lé. màá fẹ́ dánu dúró báyìí láti gba ìbéèrè wa in the next thirty minutes. tá a bá rí contribution lórí àwọn nǹkan tá a contribution you mean you disagree with something we have said before. That's the contribution. Fine. Ọmọ Mùsùlùmí, um, ẹ bá mi pé questions náà sí ọ̀mẹ́wàá. Mo bójú right. How are you? How are you? And now also get that not you Okay. tí nọmba wà ń tó béèrè ìfẹ́ bẹ̀yìn ẹ jẹ́ kí question yìí kó wà as brief níbọ̀ kí question yìí wà as brief as possible kí question yìí bá wà brief àárí time down question mẹ́rẹ̀ẹ̀wá àti ẹ̀sìn lè ní time láti gba more questions but the third contribution um, àwọn tó láwọn fẹsẹ̀ contribution yẹn àálẹ́ ìlú ni wọ́n one two number one This bismillah. Assalamu alaikum. Alaikum salam wa rahmatullahi. Question tọ́bẹ̀ ìrọ̀sì. What is the question? The question ni pé fún mi kan bẹ̀rẹ̀ pé tí èèyàn bá jẹ́ tẹ́lọ̀. Naam. Ṣé o wá lẹ́nu kò tẹ́ tó máa ń ṣe ara ìsílẹ̀? Naam. Wípé ṣé ó wá lóun fẹ́ràn aṣọ? Naam. Ó jẹ́ fẹ́ràn ẹ̀ kì í ṣaṣọ tó bo. Tó bo àwòrán. Naam. So mo gbé mi sọ pé ẹgbẹ́ mi ẹ lóò ní láti ní pé ẹyẹ nìyẹn lè bá wọn. Bẹ́ẹ̀ni. Nígbà tó wọ́n lè lọ gbé fẹ́lò Ẹgbẹ́ni ṣe ìgbẹ́ni ṣe jẹ ọyọ́ sí pé jẹ fún ìgbà. Ọ̀rọ̀ ìgbà tó ṣe sọ́kọ̀ yẹn. Ọ̀pá ní báwo ni mo ṣe sọ? Ó ṣe báyìí. Ẹ̀rọ bí a kò tóbi ṣe ẹni tẹ́sí ọ̀nà. Mo ní gbogbo aṣọ tó bá ti jẹ́ pé ó wà ní ìpàtà àlè rẹ̀ tẹ́lẹ̀. Tó fi ń sùn, a lè bá ìyànràn. Ìyá tó kò rẹ̀ nǹkan ní òun ló ní. Títí tàbá bá ní pípín ìfẹ́ràn blouse. Mi ò ní sọ pé kìí ẹ eh, blouse alápákó kúrò ni kò yẹ kí sísá wẹ blouse jáde tó bá wọ blouse àbẹ̀sẹ̀bọ́ náà ń pa aláṣẹ tó tó gbé jìbáàbù lé ìyá ẹ̀rọ jìbáàbù lé òun ló ní èmi ò wá nítorí pé torí pé blouse alápákó kúrò ni ìlú blouse rárá. ẹ eh, ẹ náà ni mo fẹ́ sọ ní ẹni yà mọ̀ pé kò sí nítorí ò jáde. tó bá ṣe máa máa ń jáde bẹ́ẹ̀ ni. kọ́lí tí àgbà bẹ́ẹ̀ ni ẹ̀rọ aṣọ ìyẹn bẹ́ẹ̀ náà ti ń bá yẹn ti ní pa nínú ìbàjẹ́ tẹ́nu rẹ̀ spread káàkiri yóò ti bẹ́ẹ̀ sí ní pé káwọn má bàa ṣe má bàa ṣe èyí náà tó fẹ́ ṣe wá àsìkò ní tó kìíní tí bá bẹ ṣe kìíní tó bá ṣe ń rọ̀ gbogbo àwọn nǹkan tó bá wà lọ́mọ máa jẹ́ tèmi lọ́mọ máa jẹ́ tèmi wọ́n ní kẹ́ni ẹ lọ kò bá lọ pé fẹ́ni tó bá rí púpọ̀ òun ló máa mú kìíní ẹgbẹ́ òní ní ìpanilẹ̀ ó wá tẹ ṣọ́ọ̀dì mo ti ọ̀rọ̀ oníkánífà tẹ̀sán nítorí ẹni tó ṣe bá ń lọ tó bá bá ń nípìnlẹ̀ tó fún ọ lọ́wọ́ Ìjọba bá fún ọ lọ́wọ́ náà, máa fi ṣe àwọn sí nílẹ̀ ṣe bí sèǹtì wà ń bẹ̀? Àkọ́kọ́ pé Carnival yẹn ni Christmas wọn tó ń ní ìwà ọmọbọ ṣe ara sílẹ̀ tó bá wù ú ó lè nǹkan ni ó lè ó lè wá ránṣẹ́ tó fara sílẹ̀ náà tòbí máa ní ibi tó fẹ́ rọ̀ sí bí wọ́n lè àárọ̀ pẹ̀ ló ti fẹ́ rọ̀ ìwé ìkànnì but nǹkan tó kàn sọ kí lè rò pé òkè ó lè jẹ ọ̀rọ̀ rẹ̀ tó bá jẹ́ pé nǹkan gbàṣọ yẹn wá ẹni tá a mọ̀ nínú èrò ni kò bẹ̀ sí nǹkan tá a sọ òògùn náà ló máa ń rọ̀ tó ti yé yẹ́ mo lè rí pé mi ì fẹ́ kó lọ́wọ́ kó wá tẹ̀ síwájú but a lè fi ṣe general rule tó gbogbo aṣọ tóbìnrin bá ti fẹ́rẹ̀ tó bá ti máa ṣára sílẹ̀ ẹ máa rọ̀ fún un ajọ́ pé sísà gan àní rọ̀ fún un. ìwọ ẹnìyẹn gangan ni mi ń gbé ìdìbò yìí. rẹ tó bá gbé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ó lè gbára àtàyè ọlọ́run tó ti bàbá tó máa kọ́ rẹ̀. sọ̀rọ̀ ẹ̀rẹ́ kejì ni ní láti bẹ̀rẹ̀ sọ̀rọ̀ ìṣèjọ́ ti fẹ́ rí ó wá ní bàtà síbì ìgbàjẹ́ mi máa jẹ́ ìrìn ìrìn àti sọ̀rọ̀ àwọn nǹkan wọ́n dìde tó nígbà tí ṣe ìṣírí ìsáré láwọn kan ṣe lọ́wọ́ kan pàtàkì àwọn tí ìwọ̀n ọ̀rọ̀ tí ìwọ̀n sì pìlẹ̀ yóò ti dè. tí wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn ẹni tí mo yẹn tó sì bí ìsáré wáyé nìyẹn ọ̀pọ̀ gbogbo pé kò ṣẹlẹ̀. mo bẹ̀ lọ́wọ́ èèyàn méjì ó ní rárá. mo ti wá bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn tó àwọn ẹjọ́ ní bẹ́ẹ̀ ni pé ó ṣẹlẹ̀ pé bọ̀tọ́ ó ń jí sáwọn náà. ṣùgbọ́n tó ti ṣe investigation lórí. wọ́n ní ẹni tó jẹ́ pé otu ti bá ìròyìn ó bá láṣọ àtàyàn tí tó bá rù kù nípa nìyẹn gbogbo ohun tí kì ń ba ṣe ló máa bá ó máa participate ní ìṣíjú ìsáré yẹn bẹ̀rẹ̀ gbẹ́gbẹ́ tó kò bá ìròyìn kò bá nǹkan kan bẹ̀ nípa ló lè dìde ó complete irun ok dáhùn báyìí àkọ́kọ́ náà ó wà pé ni mo kúrò àbí two weeks ok ẹni tí mo wá ní kó lùzù yẹn tọ́lá eh, bá mi ṣàmójútó òsì wọn àwọn ò ìdájọ́ ẹ̀sìn ìgbà tí mo ní kí wọ́n lùzù kò ní ṣe kábàrà mọ́ so àwọn tó wá lè kábàrà kábàrà yẹn òun ló pọ̀ sí ìgbẹ́ni tó wọ́n ní nínú àti demarcation sáàárín ọkùnrin àti obìnrin gan àdáláyé tẹ́tíjẹ́rí láwọn mọ́ṣáláṣí kọ̀ọ̀kan jẹ́ ògiri tí òun rò rí iye ìbẹ̀ mí nǹkan obìnrin ọkara ró wọn kóra ró bẹ̀tọ́ fi ògiri sí àwọn obìnrin pa pé wọn ọ̀fẹ́ pọ́rọ́kùnrin rárá rárá rárá wọn láyé òjíṣẹ́ ńlá obìnrin wà wọn ọkùnrin wájú báyìí ni débi pé sọ̀hádìkọ̀ tí mánìí ò tí ì tí ò tí ì nípa tó wọ́n tó bá rò kù ẹ̀yìn ló máa ń rò òun ti bẹ́ẹ̀ àmọ́dé ètò ìwà ìdọ́fẹ́ ọlọ́mọ ògiri tó àwọn àfáà kan wọ́n ní pèsè ẹ̀yẹ kí ìkọ́kọ́ wà tó máa dí ṣáìdì àwọn obìnrin ṣùgbọ́n arúgbáyé obìnrin gan láìpẹ́ pé kọ́ máa sí ìwú wọ́n lọ máa ń jọ ìpẹ́ẹ́dẹ́sì yẹn ara àwọn kan kọ̀ọ̀kan tá máa dálẹ̀ rè tẹ́ bá gbọ́ kábàrà ẹ̀ nínú ọ̀bọ̀yá ìmáàmù lọ rìn kúrò ní abúlé sùdíù ni ọ̀sẹ̀ ọmọ kan tó fà á táwọn tàkọ́kọ́ ìṣeéṣẹ́ kan sí ìlà wọn táwọn ìṣeéṣẹ́ kan máa sí ìwú àwọn òfin mọ́ṣáláṣí ṣe lé wọ́n máa ń tọ́jú mọ́ṣáláṣí àwọn ló máa jẹ́ the first to big mọ́ṣáláṣí ẹ̀yà sọ̀lá àmàlẹ́kùn àwa fi ṣe meeting point ni láti ń wá pé kó ní privacy kó ti gbá afẹ́fẹ́fẹ́ di bíjọ dúró tó ká ní ajẹ́kígbègbè orí bó ṣe rí ìpìlẹ̀ ni èmi sí ìkọ̀kan tó máa bọ́ nígbà tẹ́lẹ̀ yẹn ṣe kábàárà ẹ̀ mọ̀ pé ó ṣe mistake ni nígbà tẹ́ ẹ̀ bá ti rí kó lọ́ọ́lẹ̀ ẹ̀yin náà máa dúró but àwọn tó wà ń dúró kábàárà láwọn pọ́n wọn lọ sí ìrìkú now back to the question tí sísá wa béèrè fẹ́rí ṣùgbọ́n ìsìlámù oríṣi méjì ni a sì ń bọ̀ bẹ́ẹ̀ lágbára ọlọ́run akọ̀wé pé ẹni tá a máa kọ́ lẹ́sìn kí ilé ẹ̀bá ti dàrú àríkọ́ láti ní kákó yanjú àwọn nǹkan tó ń jẹ́ kí ló dàrú bàbá yanjú ìyẹn lágbára àwa mú àwọn topics yẹn láti bí ìwé títí everything ṣùgbọ́n ìsìlámù oríṣi méjì ni téèyàn bá dé ìtọ́pẹ̀ nínú ìrún a máa ṣe ṣùgbọ́n ìtọ́pẹ̀ ní kọ̀bí láti before asalaamu alaykum tẹ̀yìn ọba ṣe nǹkan lókùnrin a máa ṣe tòjú ìsáwó apta asàlámù àlékún èyí tá a ṣe ń jẹ́ yẹn ṣàlékún ni àbádùkù àlékún ni pé ìgbà ilé ẹ̀ka ṣe tòjú ìsáwó apta asàlámù àlékún fine ẹni tó bá ti ń bá ìmáàmù kírun bẹ̀ tí ìmáàmù yẹn bá ṣe tòjú ìsáwó lẹ́yìn asàlámù àlékún òun náà bá ṣe asàlámù àlékún ẹni tó wá jẹ́ pé ìmáàmù ti kíbi rákà kan kó ì asalaamu aleykum tí imam ṣe ṣàpé òun ò bá imam salama á dìde so á salama tiẹ̀ á wá dìde ìsùjúdì sáwù náà ọ̀ǹtì lẹ́yìn tó ń bá wa ṣe tọ́tò salama ìsùjúdì sáwù tí imam ṣe yẹn òun náà ṣe ẹ̀rọ àṣe tó yẹ yín èyí tẹ̀yàn máa ń bá imam se òun ni ìsùjúdì sáwù ọ̀bìnrin tí imam máa ń ṣe bìfọ̀ asalaamu aleykum gbogbo wa la máa bá ṣe ní tàǹtí ṣe sí kó dé end of ṣé ti pẹ́yà ẹ tó bèrè ṣẹ́ta ṣáàkì ṣé ti pẹ́yà. àwọn ẹni tí wọ́n tún dùje hmm. láti àgbà yẹn tẹ́tà ọ̀kan wà ní jókòó. àwọn ẹni tí wọ́n gùn wọn ọ̀rùn ni wọn ò pé tẹ́lẹ̀ àti wọn ọ̀bá látà kankan. wọn ọ̀bá kankan. Gbígbọ́ hmm. bá ti pẹ́ táwọn ṣáà nípa ní àwọn. Ẹni tí ò bá bá rákà àkọ́kọ́. Ṣé méjì congregation bá jẹ́ pé kò bá rákà àkọ́kọ́ lẹ́yìn imam. So, hmm. Alhamdulillah. Now, question number one. Okay, this is contribution. Contribution to you. Naam, assalamu alaikum. Alaikum assalam wa rahmatullah. Ní ìgbà tá a fi ń ṣe ìbò. Naam. A ṣe pé a kọ́ pé kí ọkùnrin tó máa lè máa gbọ́ bùkátà ara ìyàwó ẹ̀. Kò tó fún ìyàwó láti ní kóun fẹ́ kọ ọkọ ẹ̀ sílẹ̀. Bẹ́ẹ̀ni. But Eh, pẹ̀lú nǹkan kan tẹ́ ẹ sọ lónìí pé kí eh, eh, ọkọ tó gbọ́ bùkátà ara ìyàwó ẹ̀ jíjẹ́ bí pé tán bá lọ fún tí wọ́n fún tán bá lọ sí rẹ̀ a máa ń pè wọn padà ẹ̀jẹ̀ sísọ pé obìnrin yàtọ̀ sóbìnrin ní ìlú ìsọ ó lè dúró fọmọ ní ìlú ìsọ kò lè dúró fọmọ yóò ó tún a tún wá gbọ́ pé kọ́kùnrin má lè gbọ́ bùkátà rẹ̀ kò hmm. tó kú kó kàn ṣé ìrújọ́ ò fẹ́. àyíṣe ọ̀pẹ́ mi ò fẹ́ bẹ́ẹ̀ni lẹ sọ fún ìyẹn sà. pé àìlègbọ́ bùkátà ara àìlèmí sexual intercourse. rárá ẹ ṣe ó tó ó máa ń ní ìwọ̀n tó máa wọ̀n ife ẹni ẹ máa ní láti dúró ètò ìjọba náà difference of um, opinions of the scholar ẹ wá ṣàwámú gbogbo ẹ̀ báyìí báyìí báyìí pé ìkọ́táwọn ilé ìwúrí ìkọ́táwọn ìwúrí. That is what you ṣe for, sọ ṣùgbọ́n from this one now this the possibility was say even a shorter period of time ó sọ síbi tó bí yẹn sọ pé òun ò yí lè dúró so ní pẹ̀lú ìta aṣọ yẹn pẹ̀lú ah. gbogbo àwọn views of the scholars àtúnṣe àwa lè sọ wípé ó máa wá dúpẹ́ lára obìnrin and not a particular time that the scholars do ó dúpẹ́ lórí obìnrin yẹn pé tóbi ni ò bá lè dúró bẹ́ẹ̀ bóyá oṣù kan wọ́n driving one month and not believe it. bẹ́ẹ̀ bá pẹ́ obìnrin òbí lè gbọ́ ní kò ìwọ̀n sí àwọn àfáà ó lè ask for eh, tọ́lá eh, divorce. okay um, I would have agreed with you if not for the text obìnrin tó wá complain fún òjíṣẹ́ ọlọ́run wípé ọkùnrin òun nǹkan tó wà lára ẹ̀ ó dàbí ohun ara aṣọ ni remember the hadith anabi ò fún ní permission kò tó kọkùnrin yẹn sílẹ̀ if you remember anabi ní ṣùgbọ́n ló dá ọmọ wọ̀nyí tó ti yé àwọn scholars wá dì ní bẹ́ẹ̀ ni tó bá jẹ́ pé ọkùnrin yìí lè ṣe kì í ṣe pé kò lè ṣe nǹkan tó bẹ̀rẹ̀ yẹn sọ ni pé bóyá frequency bóyá the extent tó ń fi expect ní òkè ti bàkádàrà torí pé anabi ò fi nǹkan tó bẹ̀rẹ̀ yẹn sọ ṣe tí ìgbà ti sọ pé kí wọ́n ti sílẹ̀ tó ti lè ṣe but pé nǹkan jọ́ràn ọ̀yàn kò necessarily ní ni pé tọkùnrin ò bá wá lè ṣe látara ìlè ṣe wípé ó máa justify tóbi sọ pé ìfẹ́ kúrò ń bẹ̀ alámùbẹ̀. however um, let me give an example à ń sọ̀rọ̀ pé kọkùnrin gbẹ́ bùkátà jíjẹ nínú fọ́nrán ọ̀yàn ni àwọn àfa kan rán alẹ́ tí wọ́n rìn rẹ́ ọ̀ràn ọ̀yàn ni tó bá rí àbí tí ò bá sì kápá fún un. ọ̀rọ̀ yẹn lè má jọ̀sípa ẹ̀ tí kúrò ní ìyàwó ẹ̀ wọ́n ní tó ní sùúrù fún àwọn àfa àpàdé máa ní rárá tábàbìnrin bá lóun ò ní tara níbi owó ọ̀dẹ̀ níbò ní ìpín lọ láti sílẹ̀. tó òun kan wà adájọ́ sẹ̀ríyà ó dàbẹ̀ pé wọ́n máa ń fún ní prerogative gbogbo tó bá sì fi ní àwọn argument yẹn. tó adájọ́ tó bá wo nǹkan tí sísà mi yìí wọ́n ní by tóbìnrin bá sì pé òun wà mọ́ highly sex ọkùnrin yìí kẹ̀lẹ̀ lè kò lè perform to her satisfaction tó bá complain fadájọ́ mi ó lè wọ́n pé pẹ̀lú pé ó lè ti obìnrin náà sí sì mọ́ ẹ̀dàkùn ẹ̀dá àti sílẹ̀. adájọ́ mi bẹ̀rẹ̀ padà síbi tí ànábì sọ yẹn pé ẹnìkan wá complain bẹ́ẹ̀ ànábì ò torí bẹ́ẹ̀ sọ pé kí wọ́n ti sílẹ̀ títí pẹ̀lú àwọn àlọ́ that is a very good observation ìṣàjọ má bínú nǹkan fẹ́ sọ lórí nǹkan títí sàṣọ yìí bẹ́ẹ̀ mo fún ìpèdè ya fẹ́ ti sòtọ̀ ní ìdí ni pé ó dàbí pé ìgbà ní ìwàjọ pa a máa ń gbọ́ nǹkan ààbò. èmi rò pé nǹkan fẹ́ padà sọ lórí pé mo lè ránṣọ ó máa jẹ́ individual preferences wọ́n máa ran àwọn èèyàn má lọ ṣe ni pé ìṣàṣọ yìí pé o tẹ bá mọ̀ pé ẹni ò ní wọ aṣọ yẹn síta. síta ẹ ránṣọ fún ẹni yẹn ẹ̀rẹ̀ mọ́tòkò ní wọlé síta subhanallah ẹ̀rẹ̀ wá kí wọ́n fẹ́ bọ̀ ẹ̀rẹ̀ wá fẹ́ kọ́ bá lọ máa di ìṣe. wọ́n yà kó jẹ́ èmi tẹ̀ mí o torí pé ẹ máa wọ̀ ọ́ síta o èmi ò lè ràn kọ́ má máa pa láṣẹ fún àwọn èèyàn kó tó bá di pé ó di yam pẹpẹ kátàkátà. ó dà pé ẹ ti bá mi fẹ́ kí o tó ń gbọ́ alágbọ̀n kan sísà fẹ́ bí o ṣe ní máa ń yẹ Question number one now. Aleykum salaam wa rahmatulahi wa barakatu. Ṣáàgùn fẹ́ bẹ̀rẹ̀ question lórí sọ́ọ̀nù mi ṣé tí uh, èèyàn bá má rí pé ìmísì tó máa wà nínú sí ní ẹ̀ ṣé èèyàn lè lo sọ́ọ̀nù ẹ̀yìn títí ọkọ̀ àbí ó kọ́ sọ́kàn ló tẹ̀lé because mo máa ń gbọ́n pé wọ́n máa ń sọ pé tí bá ti change orúkọ èèyàn after marriage ẹni pé èèyàn eh, tán pé ọkọ èèyàn ló bíyàn àbí bákan pé ọkọ yẹn ti ń take position bàbá well um, actually kì í ṣe pé bóyá rí text tó tẹ̀lé ìgbẹ́ but àmọ́ ìṣe yẹn màwọn tí kì í ṣe mùsùlùmí àdẹ̀mọ̀ṣe tó yapa sí màwọn tẹ́lẹ̀ ọ̀dá ẹ máa gbọ́ aisha aisha bí ti ta ni abubakar wọn sábà sọ pé aisha muhammad wọn ní hafsa bí ti ta ni umar tó bàbá làwọn máa ń pe ọmọ ọmọ nínú islam yálà kó tó lọ́kọ ni àbílẹ̀yìn tó lọ́kọ tán tó gbogbo nǹkan bá rí bó ṣe kó rí bá a ṣe fẹ́ mi ìpè yẹn náà nìyẹn wọ́n ti fi à ń sọ́kà nǹkankan lọ́wọ́ báyìí cultural dominance wọ́n ti yóò di tẹ́ẹ̀tì wa láyé ìbéèdì ẹ̀mí wa a ṣe ń tà láti jára wa gbà ni. ẹni pẹ́bílẹ̀ bá ní kó understand nǹkan tá à ń sọ yìí tóun àtọ̀tọ̀ bá wa jọ sọ pé ok maintain your maiden name that is the best orúkọ bàbá ẹ̀ náà ni o máa jẹ́. but àwọn kan wá pè àṣàkíyèsí wọ́n ní once in a while àwọn tó bá ní nǹkan ṣe pẹ̀lú government agency táwọn ò bá lórúkọ ọkọ kò kí ń jẹ́ káwọn ní àwọn àǹfààní kọ̀ọ̀kan táwọn wà entitled sí àmọ́ àwọn ajẹ́ pé wọ́n pe fine ó ní pé condition ló ń fọ́ fún yín láti ṣe kì í ṣe pé ẹ̀kan fún yọ̀gàn báwọn kò fáàrí ṣe máa fẹ́ ń kí yọ̀gàn pé èmi aya alágájá a máa yọ orúkọ bàbá kúrò àforúkọ kọkọrọpọ ìyẹn tí ń jọ ìṣe ètò rí ẹni tí condition bá necessary tó ti tiẹ̀ abẹ́lẹ́ nǹkan lọ́n ṣàmójútó fún wa ẹ̀sìn ìpínlẹ̀ bó ṣe kárí ni pé orúkọ àwọn bàbá wa la fẹ́ kọ́ máa lò ọ̀rọ̀ tí tòkúdà ayé lọ́wọ́ um, obìnrin ni ìgbà tó lọ́kọ ó lè tó orúkọ bàbá ẹ̀ sọmọ rídì torí pé bàbá ẹ̀ ṣe é fi wọn gbà láwùjọ ordinarily orúkọ ọkọ ló máa ń fẹ́ lò ọ̀tọ́ rí pé orúkọ bàbá yìí di ti ọkọ òun mọ́lẹ̀ ó fi orúkọ ọkọ sáàárín ó fi orúkọ bàbá ó fi ṣe ìfẹ́nù ìyẹn ń pè ọ́ fẹ́ ṣe òfin pé kì í ṣe tí bàbá ò bá ti wá lókìkí ẹni tá à ń fi ń pamọ́ ni tó fi ń sùn ẹ̀kírẹ́ǹsì ti wa la fi ń sọ̀rọ̀ yìí ìpìlẹ̀ Islam wá ní pé bàbá wa àní dìnnà yẹ yálà ó jẹun táwùjọ ti tá a lè fi yan gàn láwùjọ ni o àbí kò jẹ bàbá ẹni náà ni bàbá ẹni ká pera mọ́ bàbá wa twenty eight bá rí necessity àní tẹ́tí kí n jẹ lọ́láhùn alẹ́ question number two. no see uh, in some cases wọ́n máa ń bèrè pé ń pé second address èèyàn as meet or meeting and once tó bá say pé èèyàn ti marry tẹ́lẹ̀ then èèyàn ní lè sọ pé miss lèèyàn èèyàn máa fẹ́ sọ pé miss lèèyàn. ok ìyẹn máa tún jẹ́ sọ́nà dájú èèyàn ni àbí orúkọ kan náà ló máa jẹ́ tún jẹ́ pé miss lèèyàn ó fẹ́ pìtì orúkọ yẹn. ẹ̀ sátúrú náà orúkọ agbẹ́lẹ́ sí pípẹ́ nínú mi fi ṣe pé àyà àyà alágbájá so orúkọ ọkọ yìí náà ni ọmọ mi sàn tó ti yẹ pọ̀pọ́kọ̀ bèrè orúkọ èèyàn tó kí lè orúkọ am Aisha murtala am Fatima um, sọlẹ orúkọ dáàbì lẹ tó tẹ̀lé ordinary league tí kì í bá ṣe lọ́wọ́ circumstances fẹ́ nǹkan yìí. question number two. mr abẹjẹ má bínú lórí question tí ẹ dáhùn lórí aṣọ ríran lẹ́ǹkan yẹn òkúta bèrè pé ṣé the apply sí pé kó jẹ́ pé native àbí tí kò ń ṣe aṣọ like bí africa ń ta aṣọ aṣọ. of course the same thing kò sí difference. Okay. yes kò sí difference. sísà ń ta bóyá ọ́nbí bóyá short kí ló kàn ní pẹ̀lú ìgbésí sẹ́yìn o èmi kọ́ nìyẹn ọlọ́run pa aláṣẹ pé tó bá wọ̀ sábẹ́ ó lè rọ pé ó kéré tó ní àfa máa gbóná nílé lọ́dọ̀ fún jáde àwọn zimbabwe ni. tó tó wá rà tó kọ́lá èyí tó wá rà tó kọ́lá kiri zimbabwe ẹ̀fẹ́ tí ẹ̀rọ àtẹlẹ́ àbáná máa ń jẹ́ náà. tẹ́sán nọmba two. sàmà aleykum salaam. ẹ ṣàfihàn sọ̀rọ̀ nípa aisha lẹ́nkàn. náà. pẹ̀lú suspicious gan wá pẹ̀lú ẹ̀ pẹ̀lú kan tó ṣẹlẹ̀ yẹn. náà. ṣe mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn brothers wa ọlọ́run bá péjọ tó bá wa ṣàánú wọn ni. àmì àtẹ̀yìn sisters náà. gbogbo wa náà ni. bẹ́ẹ̀ni. ṣé mo fọwọ́ kọ́kọ́ wà sí jẹ́ pé àwọn obìnrin a máa ń gbọ́. tó lè jẹ́ kó máa jọ mọ́ rírì bọ̀tẹ̀ yòóní sì ṣí ọ̀rọ̀ bí pé nǹkan yẹn ó yìí gbẹ̀. suspicions náà la máa kà fún ó máa ń ṣẹlẹ̀ láàrin obìnrin. ó dẹ̀ máa ń ṣẹlẹ̀ láàrin ọkùnrin. bọ̀ most of the time nǹkan tó máa ń jẹ́ káwọn obìnrin káwa ṣọ́ọ̀ lórí ẹ̀ ni wípé àwọn incident kan tó máa ń ṣẹlẹ̀ tó máa ń rí bẹ́ẹ̀ tó dẹ̀ jẹ́ pé at the end of nǹkan tá à ń tún bá yẹn náà ló máa padà já sí. now ṣọ̀rọ̀ tó gbà sí nǹkan ní ìṣẹ̀lẹ̀ ọlọ́run bá ó mọ̀. now máa fà wá dẹ̀ fẹ́ náà mọ̀ kò lè sí àìkókò tó fẹ́ ṣẹlẹ̀ lẹ́yìn ọkàn wa mọ́ ń sì. bẹ́ẹ̀ni. now kí ni nǹkan tá a lè máa ṣe adi tí nǹkan yìí tó fi máa máa reduce because kò síbi tí nǹkan yìí ò sí. bẹ́ẹ̀ni. bí ọba dẹ̀ ti ń fura ẹ̀wọ̀n ó lè máa kó bá ìmọ̀ ìnàbí ọkọ̀ láyé. bẹ́ẹ̀ni. gbẹgbẹ́ tó lọ sọ̀rọ̀ kí ni nǹkan tá a máa ṣe ayọ̀ ní sọ̀kalẹ̀ láti sọ bẹ́ẹ̀ nà mọ́ suspicion tá a bá ní tá a bá ti rántí pé àmì some suspicions are sinful. àwa pinnu pé tọ́lọ́run ọba ò bá ti mú kó fi hàn mí báyìí ọlọ́run sì fẹ́ bù láṣìírí ẹ̀ ni. tọ́lọ́run bá bù láṣìírí ẹ̀ láyé tó fi dọ́pẹ́ tá a ti jáde láyé gan kò hàn sí ló dẹ̀ ó lọ bá nǹkan ìníwájú ọlọ́run. that is it. tọkọ náà bá ní suspicion nípa ìyàwó ẹ̀ tí ò something concrete tó fi yé wọ́n ní. Eh, wọ́n rí mi ládùúgbò kan wọ́n ní oṣù eh, ìjọ kan oṣù kìíní kan tó bá jẹ́ suspicion ó fún ẹ̀mù ní benefit of the doubt tí ì sí òṣè prove tó bá jẹ́ pé ó ń jí ṣe ọlọ́run bẹ́ẹ̀ ń bò láṣìírí ọlọ́run mọ̀dé tó ṣe ń bò láṣìírí yẹn bóyá ibi tó ti máa tú u ló fẹ́ kó dé kó tó jẹ́ tuntun tó ti yé but kí ni nǹkan tó máa ń jẹ́ káwá sí ètò we must do something now ó máa jẹ́ ká look stupid lójú ara wa wípé wọ́n ń gbé nǹkan bẹ̀rù wa kọjá àdẹ̀sókò síbẹ̀. so wọ́n ti to take action bí ìgbà táwọn sọ̀rọ̀ náà pé èmi fẹ́ rí result rẹ̀ láyé ń bí o. and it's not your hand. ìtọ́lá ò bá ti fi hàn ẹ́ fi sílẹ̀ tó ti ẹ́ sì tí ọba ti rántí ìyẹn pé ah, gbogbo ẹ̀kọ́ lọ́wọ́ ọba ní ká decide ndé à ń lọ decide ní èyí tó ṣe ní ojúṣe fún ọ ni pé tẹ́ ò bá ti rí nǹkan tó bẹ́ẹ̀ lójú leave that servant to him ọjọ́ kẹ́ẹ̀sì kan tó ṣẹlẹ̀ rẹ̀ sí us back ní ìrántí ni mo ṣe ìyàwó oníyàwó pẹ̀lọ́kọ ọlọ́kọ bátìrì tajà tó ti yé inú ọ́fíìsì inú workshop bátìrì tajà lọ́tí lẹ́sàn wọn ò mọ̀ táwọn ti yí ní wáyà náà àwọn méjèèjì gan mọ́ bẹ́ẹ̀ ni ọlọ́run ló mọ iye ọdún tó ti ń ṣe é tọ́tẹ́ ìbá ti rántí pé ẹ̀yìn tó lọ́rùn ìbá ìtì ìfẹ́ mú ló ń lò láti rí ẹ̀yin òní láti máa fi mú sílẹ̀ ó mú ara mi fún àbú mo ti gbọ́ nǹkan báyìí tẹ̀ tó bá yá wọ́n á ṣe kọjá títí wọ́n wọn èyí tí òṣèlú wọn ló ṣe táàbù náà dáná bá mi sọ ó mú nígbà pé èmi nìkan ìròyìn bẹ́ẹ̀ yẹn wọ́n á ṣe kọjá ibi ìṣòro wọn wọ́n lè kúndìtì àlà tètè ìpínlẹ̀ ń bá pẹ́ pé ó lè ilé ẹ̀ gbà tóun ò fẹ́ kó wà nílé ẹ̀ náà gbogbo ọlọ́gbà yóò tọ́ bá dá ẹgbẹ́ ìjọsí láti bò láti rí àtàṣì nìyẹn so bẹ́ẹ̀ ìfáàn ti fẹ́ ká bára wa lò nìyẹn. question number three aleykum salaam wa rahmatulah. ẹni ẹni mike. asalaamualeykum wa rahmatulah. aleykum salaam wa rahmatulah. nígbà tá ẹ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan. nípa pé tí obìnrin bá ń jáde. àwọn ọkọ wa ma wo ìmúra wa àti pẹ́ta bá da ẹsẹ̀ tá àbádá àwọn jìnnìbáb wa sáwọn ọkọ wa ò látara pé àwọn jìnnìbáb tó wà sí èmi ò tẹ ẹ̀rí ṣéèpù tó bò oríṣiríṣi pé èèyàn sọ pé ah, ẹni yìí gbòòbá kó kó òsì ó màtíríà fẹsẹ̀ rán jìlìbáàbù débi pé ìdí máa yọ sẹ́yìn iwájú náà máa yọ sí àwọn style oríṣiríṣi tó wà sí sí àwọn òbí òkè ríra láti kàn sí èlò pé a ah, ní style ló tún lélẹ̀ eléyìí ò dé sí ìtara ó ti wá ń tọ̀ níta níbi tó dúró ìyẹn lórí ra bóyá ìbábá wa sọ̀rọ̀ yìí ní gbangba pé báwo ni style jìlìbáàbù báwo ni kò ṣe rí mo jìnnì báàgì wọn. jẹ̀bí àti ńlá ọ̀sẹ̀ ìrọ̀n ẹ ṣe màá jíṣẹ́ yín fún wọn. ẹgbẹ́ tí o sọ sọ́mọ́rì. wọ́n dẹ̀ ti máa ń yìn ní bíbá yìí o tẹ́ ẹ̀ kí n tẹjọ́ ní báyìí. wọ́n lọ́jọ́ babaláwo lẹ́ ti máa ń tẹjọ́. wọ́n ń jíṣẹ́ ní wọn. torí àkọ́kọ́ náà gbogbo nǹkan tó ń jẹ́ ìṣọ́ tá a lè sábẹ́ la fẹ́ kí yorùbá gbogbo tó wọ́n ní kí yorùbá tirẹ̀ bá tó ti jẹ́ aṣọ ẹ̀ṣọ́ alẹ́pẹ́ irun tá a fẹ́ gbò látún expose yẹn. now jíjẹ́ aṣọ ẹ̀ṣọ́ ó máa wáyé látara pé number one kí yorùbá bá ní ornament àbí tó ní design aṣọ tá a bá wọ̀ lókè àtẹ́kọ́ ní design ẹ bá wà ohun gan fún ara ẹ ó ti di nǹkan tá a attract èyí oníṣe design tó fẹ́ dùn náà tòtí ìgbà bá ti ní design ẹ ti ń pàṣẹ ìtìsí adẹ̀fẹ́ tó bu nǹkan pàkíyèsí afẹ́ lọ síbẹ̀ ní bákan bọ̀ wá. nọmba two kò gbọdọ̀ wà transparent afẹ́kọ́jẹ́ tó máa pa nǹkan tó wà lábẹ́ kó máa pa mọ́ so the thicker it is or the more opaque it is the better kì má of thickness ó lè wà light kó dẹ̀ wà more opaque ju tó thick lọ torí ooru ṣùgbọ́n the thicker it is afẹ́ lè sọ pé the better pẹ̀lú the thickness ẹ̀ yẹn ni ò ní jẹ́ kí nǹkan tó wà lábẹ́ kó máa hàn ó bí méjì. quality kẹta ni pé kó má wà body hugging kó má describe shape ara afẹ́kọ́ jẹ́ nǹkan tó pé obìnrin máa fi inú ẹ̀ tó bá dúró àwọn bulges ara ò ní hàn bẹ́ẹ̀ di pé orí ọkùnrin á máa jíṣẹ́ tí wọ́n rán. fẹ́tígì báàbù fúnra rẹ̀ tó bá ti ń yọ shape ara àbó wà transparent àtẹ́rì nǹkan tó wà lábẹ́ ẹ̀ àbó ní ornament àbí kò balẹ̀ débi tó yẹ kó balẹ̀ dé àdètí ṣàlàyé ẹ̀fọn pé afẹ́tíjì bá àdógù débi pé ó kéré jù àdèbò bàtà wa tó bá wá ní zéèlì tó bá ní rù tó ń wọlé ìyẹn ló dẹ́ta ṣùgbọ́n afẹ́tẹ́ ìyẹn kì í ṣe ọ̀rọ̀ ọ̀nà tí wọ́n béèrè fún permission mi ó ní permission wà fún bẹ́ẹ̀ ó kéré jù ó béèrè dédé bàtà tó kí lóṣù zimbab tí ò bá meet standard yẹn well kò meet standard zimbab kí wọ́n lè ṣe táwọn àbò máa ń dákẹ́ there are possibilities ìkíní kì í ṣe gba àbò làwọn conditions tí zimbab fi ń pàṣẹ yìí ló yé ìkejì ẹlòmíín lè máa rò pé òun ṣàrántí level tí ó mú wa tẹ́lẹ̀ àwọn ń fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ rira àwọn bọ̀ fi dédé ìlú kó má bírèkì ẹ̀ títẹ̀ tó ní zimbabwe adúpẹ́pọ́lọ́ after some time ó máa ṣe yìí tó bá jẹ́ irú èrò yẹn ni kọ́lọ̀ bá ṣàmójúkúrò fún wọn but ẹni tó bá yìn dọ́jú àwọ̀ ẹ̀ lórí nǹkan yìí tó bẹ̀ dá lójú pé kò yẹ kó rí bẹ́ẹ̀ irú ẹni yẹn ẹ̀ṣẹ̀ máa wà lọ́rùn ẹ̀ náà ẹ ṣe mi ṣe wá àtìlẹsẹ fáwọn sísà yòókù ẹ dákun ẹ má jẹ kí bí ìbáwọ akótó di nǹkan tá fi ń ṣe àkíyèsí sára afẹ́fẹ́ di ẹwà ayé ni pé ara alẹ́ nìkan láfẹ́ ká fi hàn. question number four. naam asalaamualeykum. aleykum salaam. ẹ má bìnrin kí n tó sọ sísà kan wà tí mo introduce wá sí alcohol ara mica ni wọ́n máa lọ sí mica bọ́ ọjọ́ kúta ti kan tẹ̀lé ìjọba so four feet kan wá sunday step ẹ̀ mọ̀ ó máa di the next week wọ́n máa wá so ṣùgbọ́n wọ́n wá sọ fún mi pé ọkọ̀ àwọn sọ fún ní kókó di sunday yẹn pé à ah, síbi tó lọ yìí ó dàbí pé ó ti ẹ̀ gan ó dàbí pé wàá lọ ní sunday tó ń bọ̀ sunday tó bọ̀ yẹn wọ́n wá àwọn ẹni inú àìsà wa so ìníwájú ìlọrin pé gbogbo nǹkan tẹ gbọ́ ṣẹ̀ ṣáà fi ṣiṣẹ́ so na ọ wá sọ fún mi pé ọkọ àwọn sọ ibi tó ń lọ ẹsẹ àní o máa máa lọ ni ajá strong my capital nípa àní o máa máa lọ ni bí sáwọn bọ́ ṣe pè nínú yẹn pé àwọn fẹsàn kan fún mi pé àwọn fẹ́ máa wọ yorùbá masala ọ̀gbọ̀n inú mi dùn gidi gan inú mi dùn gan so àti bọ́sì lọ michael but her dressing is so different she come one like the word you back so sọlọ́n bá kó bá wa ṣe. àmì ẹsẹ gan mo bẹ ọlọ́run ọba gbogbo apáta ọlọ́run máṣàjà nípínlẹ̀ dáadáa yìí mo wá bẹ ọlọ́run àwọn yòókù náà táwa náà rò yìí pé tá a bá pè wọ́n pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn náà fẹ́ ṣe sọmọ kọ́ bí nípa mọ́ṣíná kó máa jẹ lẹ́nu láti fẹ́ torí ẹ̀rù ń bá pé tóun bá sọ wọn ò fẹ́ ṣùgbọ́n lọ́n sọ ìlú rere bá a ṣe ń sọ ẹ̀rọ sọ pé káàbọ̀ tó bá ti jẹ́rọ ọlọ́run ọ̀rọ̀ àmọ́bì ẹ̀rù ìgbà yín àìbẹ́ẹ̀kọ́ ni sísà mi ọlọ́mọdé àmà ìdá nípa yín gbogbo ọlọ́run ọba gbogbo ọba tí mo ọlọ́run ọba sọ àmọ́bì sọ bẹ́ẹ̀ ṣe rẹ̀ sí yìí bẹ́ẹ̀ náà ni tẹ̀ máa rẹ̀ sí ṣẹgbọ́n kórónù wọláì mọ̀mọ̀ jíjẹ́ obìnrin fúnra rẹ̀ àdánwò ni bẹ́ẹ̀ náà lórí fáwọn ọkùnrin lábala tó ti jáde ọ̀hún fáwọn ọmọ wọláì tó ti gbogbo àjọ ń rójú ni nǹkan tá a bẹ̀rẹ̀ tó ti gbà lọ́wọ́ ọlọ́run ó ju nǹkan tó ní ká mú wa lọ kọ́lọ́ má ṣàjẹ́ kó tó gbogbo wa lọ́wọ́ jọ̀dá tó lọ ọ̀kẹ́ rẹ̀. àdánwò obìnrin. ìdájọ́ pẹ́sán bísímìlá. sẹ́yìn bá mo fẹ́ kó yé mi pé ṣé àwọn ẹbí ẹ̀ náà ó kún àwọn èèyàn tí èèyàn ń sẹ́ẹ̀f um transfer of pé a respect ọkọ a dẹ̀ fẹ́ máa ṣe gbogbo nǹkan tí oníkà ṣe ṣé ó kú mọ́ àwọn ẹbí ẹ̀ torí pé situation kan ṣẹlẹ̀ tí um, ó jẹ́ pé ìyá ọkọ wọ́n bú ìyàwó lójú ọmọ ẹ̀ torí pé bọ́ọ̀mù ẹ̀ rú wọ́n pè ní wéèrè àbíamọ wọ́n wọ́n sọ̀rọ̀ burúkú sí ó tún wáyé pé àti àbúrò ọkọ tó jẹ́ ní tó wọ jìbáàbù náà ó ń ṣe àwọn nǹkan tẹ́ pé kò tọ́ kéèyàn ṣe fún obìnrin yẹn ní sùúrù kò sọ̀rọ̀ ṣùgbọ́n ó ń fa wàhálà ní àárín ọkọ àtàyà tó yẹ pé obìnrin yẹn kò tí ẹ̀fẹ́ dá sọ́kọ̀ gan rárá rárá torí láti ara gbogbo àbúrú tí àwọn ẹbí ọkọ ẹ̀ kan ṣe sí hmm. ẹni wá fẹ́ wá mọ̀ pé ṣé nínú pé à ń ṣàbù ọkọ ṣé pamọ́ pé ká máa ṣàbù àwọn náà tẹ́ bá máa sọ nǹkan nífẹ̀ẹ́ sọ̀rọ̀ ní gúdè kò bá rò yìí ni obìnrin yẹn dẹ̀ máa ní ó máa ní àfihàn fẹ́ fún wọn lẹ́nu àbí ó tẹ́ fún láti sọ pé ẹ má bínú èmi ò lè ṣe lé ìbéèrè mi nìyẹn. ọlọ́wà sàmì wa o ó wà èmi tí complex technical ṣé èmi mind ti ń dìrí answer question yẹn. ṣé mo pé àti fẹ́ fi ọgbọ́n orí dání lóhùn ẹ dákun tẹ̀lé lẹ́hìn ẹ jẹ́ kí kó àwọn question ti máa dáhùn kí n lè explain délẹ̀délẹ̀ ní common halkọ̀ lágbára lọ́hùn kọ́lá ẹ̀yìn náà mi ní kí láti ṣe research lórí ẹ̀. question number five. Salaamaleykum wa rahmatulah. Aleykum salaam wa rahmatulah wa barakatuh. Ẹ jẹ́ mo fẹ́ bẹ̀rẹ̀ nípa kí ọmọ snow night. Naam. Naam. gbogbo ara mọ̀ pé kò dáa ká máa lo perfume. máa jáde. naam. but àwọn deodorant kan wà àwọn body spray kan wà. naam. ṣé pé ninety nine percent ẹ̀ ó máa ń consist of perfume yìí. ó lè máa perfume gangan fún sọ. naam. but ó máa máa rùn náà normal. naam. sọ wọn tó bèrè pé ìgbà míì ó lè alẹ́lọ́pọ̀ jade lò jáde àwọn lò lé. naam. a ní láti jáde that particular time. naam. àtẹ̀sẹ̀ wọn máa rùn ó lè máa rùn tó bẹ̀rẹ̀ sí ìdánwò máa rùn. sí àgbẹ̀sẹ̀ tẹ́kọ̀tẹ́ ti sọ̀rọ̀ ya. àkọ́kọ́ náà èmi ò rí difference láàrin deodorant àti tapu tapu mi but difference tó kàn ọ̀rọ̀ ìlú wa ń bẹ̀ ni pé this one is particularly meant for the armpit so kéèyàn bá wá rò ó pé òun ń rò jáde síta lòun tó ń lò sí armpit tó lè jẹ́ pé with experience àwọn tó wà lásùmọ̀ ẹ̀ wọn ọ̀sẹ̀ táwọn ń gbé òun ẹ̀ màá ní fine tó bá jẹ́ bó ṣe rí nìyẹn tó pèrò síta ó jẹ́ pa nǹkan tó rò pé jẹ́ offensive odor ló dá dé. ọ̀pọ̀ ẹgbẹ́ tí bá lò ó sábíá the sweet scent yẹ ó dé lẹ́gùn pé ẹni tó súnmọ́ yàn ń gbọ́ ara ẹ̀ náà ni. tí kò bá jẹ́ pé òkè èyí tá a lè fún mi ló dé àyè lálẹ́. èwo yẹn wà tán lára láàárọ̀ i ah, don't take anything to go and wash it off yes after play pàtẹ́jáde fita tó bá ti dá a lójú pé bá a ṣe apply rẹ̀ nínú ilé torí ọkọ wa afẹ́kọ́ pàṣẹ ìwúrọ̀ rẹ̀ ni torí láti jẹ́ something tó máa rìn síta tó ká tó jáde a máa fẹ́ ká pa òórùn yẹn pẹ̀lú pé ká wọ̀ ọ̀ láti rí. forty five. naam. àwọn kan wà ṣé tí ọ̀bá lò fọ́ máa rùn. you understand? I do. tọ́ba ti straight ṣe ń pe lọ́wọ́ máa rùn. àwọn yẹn ń kọ́ then body cream body cream náà ń kọ́. body cream tí body cream náà bọ̀ bí àkọ́kọ́ yà o tí body cream náà tó bá dé pé ọmọ fún ọ ti thirty years body cream náà but usually uh, percentage are very minimal tó ti jẹ́ pé eh, èèyàn lè gbé àti distance láti sọ wípé a lè tòjú sí yẹn bọ̀tí tó bá jẹ́ pé ó dẹ̀ tiẹ̀ náà strong débi pé ẹni tó wà place wọ́n yàn ń jẹ ó ti di catholic bọ̀tí nípa pé ọ̀kan wá ní body odor ní ìṣòro méjì pa ànágbé náà fáwọn obìnrin kan wá ní body odor àbẹ́rẹ́ ìdá ọ̀tẹ̀ òun ti bẹ́ẹ̀ ó ní obìnrin yìí mú tó ṣe tó bá ti ń jáde síta tó ń ti pátí ìtara ó ní kílẹ̀ pé ó ní ṣìnà ni tó bẹ̀ yín pé body odor yẹn ẹ̀ẹ́ ẹ̀dẹ̀ ọlọ́run ọba tó jẹ́ wípé frequency rẹ̀ tó ti yé kò nípa. Jọba ti lọ ẹjọ́ náà bọ̀. Ẹnìkan nǹkan tí mo fẹ́ sọ tẹ́lẹ̀ rèé ẹ fẹ́ràn mi. Nǹkan tí mo fẹ́ sọ tẹ́lẹ̀ rèé áǹtì tó lè là. Ṣé nǹkan tí mo fẹ́ sọ tẹ́lẹ̀ rèé pàbọ́jú ìgbọ̀n rèé? Mo mọ̀ pé two length of time tó wà between ìgbà téèyàn wẹ̀ last and the next bag tó bá gùn bọ́dí odò yẹn ó máa wà compounded téèyàn bá ṣe ẹ̀wẹ̀ tán ó máa smell fresh èmi fẹ́ sọ pé ẹni tó bá mọ̀ pé òun ní bọ́dí odò just before going out tó try láti máa wẹ̀ and since ẹ pé nature ẹ̀ ń tẹ́lẹ̀ ẹ̀ ń ṣe ẹ̀ tán kó lọ jókòó síta but àwọn kan wá sọ wípé bọ́dí odò lè ní wà so strong débi pé ìyẹn lè má pa ẹnìkan wá lóun ní nǹkan tó ń lò fún ẹni aláàgbáyé bísímìlà. asalaamualeykum. aleykum salaam. àwọn èèyàn kan wà tó yẹ pé bílí ìwẹ̀ yẹn kò ní help. Mhm. àkókò tó ń jẹ́ ẹ̀bá ṣe báyìí wọ́n máa bẹ̀rẹ̀ sí i. lọ́kùnrin ló fi ibi tí bẹ́ẹ̀ ọjọ́ máa fi ń jáde ni àbíyá. ọkùnrin a lè ṣe. ọkùnrin a ní láti fún ìwọ̀n àbíyá yẹn jáde tán ìrìn kíkì ní fẹ́ pé yóò fojú rí tẹ́tí rédọ̀ tẹ́tí ṣe tẹ́tẹ́tọ̀ kan fi ṣe yẹn àwọn ohun kíkì kan wà ó wá ní àwọn nǹkan mẹ́tọ̀ kan tẹ́ pé tọ́ bá gbélé wọ́n máa yọ wọ́n máa ń pè ní waxing wọ́n máa tó bá waxẹ̀ wọ́n máa gbélé e ibi abíyá yẹn ó máa fà yọ gbogbo ẹ̀ máa tu ìyẹn yẹn kan tó bá ti wá ṣe tán wọ́n wá mú ṣọlọ́pàá ìlú ìtajà wọ́n pé àfi odorless perfume. wọ́n máa wò pé kí ló ń jẹ́ ojú kí nǹkan kan wà tó ń jẹ́ olóró perfume á tí wọ́n ń jẹ́ ọjọ́ lẹ́sẹ̀ wọ́n ọ̀bẹ mi ẹ mú vinegar white vinegar wọ́n máa ń tà lọ́jà èèyàn á fi mu abíyá yẹn ti ṣe wá sìn tí kò sí irun kankan níbẹ̀ èèyàn á mú vinegar èèyàn á fi mu abíyá tí àbá ti ti vinegar nu abíyá ẹ wá mú baking soda ọ̀sà yẹn náà lọ́jà bíi powder ẹ̀ tán mọ́ máṣáàlà oríṣiṣẹ́. Jẹ́sàkìlá ìṣẹ̀rẹ̀. I have kí ni ìbọ̀tẹ́ mọ̀ pé tí wọ́n bá ń stress wọn, you will stress and àwọn oṣù ẹ̀kọ́ wà tó pé tẹ́ bá stress ó máa ń kọ́ sí ojú ọ̀tún rẹ̀ torí pé wọ́n ní perfume fúnra wọn táwọn perfume yẹn wọ́n ń react body sweat so they cause odour látà pé bábọ́ síta fọ ẹtìmẹ́ wẹ̀ bẹ́ẹ̀ ṣe wẹ̀ tán bọ́ tó bá ṣe díẹ̀ kan gbogbo ẹ̀ máa papọ̀ mọ́ra wọn á máa burúkú especially àwọn ọ̀ṣẹ́ tó máa ń ní cream ọ máa ń rún burúkú so wọ́n lọ́dọ̀ tí ìdíyàn máa ń ṣe ní ṣe tẹ́ bá ti fi wáìdì nígbà tẹ́ ti kọ́kọ́ ṣe wá sùn tẹ́ ti wáìdì nígbà tẹ́ ti mú tẹ́ wá mú to fi sọ́dà tẹ̀sọ̀mọ̀ tẹ̀sọ̀mọ̀ it took for a long time ara ní sọ́fà ní pẹ́ńtà bẹ̀rẹ̀ tọ́dún gbèsè nǹkan fẹ́ tún mú white vinegar tẹ́tí títí nu bọ́ọ̀sì kékeré kan. àwọn àlejò ìjà. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún bóyá ọkùnrin tẹ́tí fún yẹn tẹ́tí mú fún tẹ́tí sọ́dà tẹ́tí sọmọ ìṣàlà sẹ́yìn ẹ̀ fúru àwọn ọkùnrin máa wá ń bọ̀ tó tó máa wà ìfẹ́ kù títà ọlọ́run tó àyẹ̀rí apart from that ẹni tó bá ṣe chemistry á mọ̀ pé àwọn chemical sectors tó wà tó máa ń absorb gases àìbẹ̀ẹ̀kọ́ tó bá ṣe ń sọ àwọn materials yẹn ọkàn mi tó lọ sí bí rẹ́bí chemistry ni tó bẹ̀rẹ̀ àpò materials tí gas bá ń invite ó máa ń absorb ẹ̀ ó ṣe é ṣe pé pé property yẹn wà lára àwọn kankan mention yẹn tó ń tó bá pè pé òní gbọ́dọ̀ yóò bẹ̀ why not try it and see ṣẹgbọ́ ẹ̀ eh, but káfíń lè pàṣẹ ìpinnu gbọ́dọ̀ yóò bẹ̀ àá sọ pé ànẹ́bí ìgbàgbé gbọ́dọ̀ yóò bẹ̀ nígbà tó ní ọlọ́run èèyàn bá fi ń tẹ̀ lò ṣẹ̀jẹ̀ ìdápọ̀ ní ṣòro. Wọ́n ti pẹ́ sí sódà ẹ̀ pé kí sódà lọ dá tẹ̀wẹ̀. Wọ́n ti pẹ́ sí sódà ó ti lọ́ta ṣe báyìí. Ẹ jọ tábà ṣe hálkọ̀ tán tábà ṣe hálkọ̀ tán àwọn tó tó kí wọ́n dá wọn lọ́pọ̀ ní ẹ̀kọ́ bá rí ẹ̀mí ẹ̀mí ìṣẹ̀lẹ̀ tẹ̀gbẹ́ kì í ṣe pé sí sódà ẹ̀. Last question last question kálọ̀ tv. Ẹ jọ lágbàgbà àtàwọn àtàwọn àtẹ̀tẹ̀lẹ̀ ìṣòro àtàkùn abẹ́ àfihàn àyíká àti ilé náà last question. aleykum salaam rahmatulahi barakatu. ẹnì kan ẹni tó jẹ́ pé ó ń rò pé nínú principles tòun òun ò fẹ́ tóun bá ti lè fọwọ́ kan obìnrin òun ò lè ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀ mọ́ ajé ó nà ni o. ẹ̀sìn tí ọba ti nà á. ó wá ti sọ fún pé má máa frustrate mi. Màá send that màá lọ. Màá gbọ́wọ́ sókè. Iṣẹ́ torí tí má ti lọ gbọ́wọ́ sókè, mo ò ní láti pọ̀pọ̀ pọ̀ mọ́. So ó ti ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan. Ọ̀bẹ ó sáà bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ pé eléyìí ò ń ṣe tún um, nǹkan tọ́lọ́ ń sọ fún òun ní láti ṣọ́ọ̀tì um, ti ẹni kú. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Ó gbọ́ lálá kọ̀ọ̀kan. So ẹlẹ́ẹ̀kejì ń sìn or uh, something like that will happen wọ́n á sọ pé ah this time around mo lè rò pé ó ti ó ti tẹ́ tán nìyẹn because mo ti sọ fún pé tí n bá ti bọ̀wọ̀ sókè mọ̀ mo ní ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀ mọ́. so ní wọ́n fẹ́ bẹ̀rẹ̀ gbé irú píríncípù yẹn ṣé ó rí ní ìyẹn ọmọ bí ṣé èèyàn lè ní ẹni personal thing tó máa rò pé kí o mẹ́fẹ́ dúró lórí ẹ̀ ìṣòro òun ní sí àkókò yìí wọ́n ní obìnrin tó ń filẹ̀ wọ́n jẹ́ fẹ́ máa lọ́wọ́ àwọn èdè ń pé bí ìgbà tábà náà ń lò lẹ́sẹ̀ ní pípẹ́ náà ló ń ṣe ó kọ́ dẹ̀ ti mọ̀ ó lẹ́yìn tó ń pé ó máa ń bínú nígbà wà ìgbà tó ń gba sọ̀rọ̀ yẹn wà tí ò dìde kúkú kúrò ní bísínísì òun tó ń pè ní pòpò ní fi òun dé lẹ́bù tó máa lọ gba àdùn gbígbá tí mò ń fẹ́ ẹ mọ bí kí ọkọ̀ tap èrò báyìí ó dúdú pé òun ti náà nìyẹn níṣẹ́ òun lè òun ò lókè ilé èkó pẹ̀lẹ́ tó irú àdáṣe ènìyàn lè fún ọba abánilé bàbá lásìkò sí ọkùnrin yẹn àfẹ́fẹ́ kì í ṣàmọ́dé ní ìfún wa ọlọ́run ọba ló rẹkọmẹ́ǹd wípé láti ẹbí tí ìpèbèrè tó bá wà ráǹtì ẹ̀ kánà yẹn ẹ̀ńtàdé adékúta ẹbí tó afẹ́kọ̀ṣùgbà ní ẹni náà ni tòtẹ́ ń bá wà lóyún ní píríncípù kan tó takò pẹ́pẹ́ sí pé wọ́n ń ṣe ní ká ẹbí tó ìpèbèrè àmọ́bí tó ti rí but kí la lè sọ fún lórí kẹsìwá àti fún tọkùnrin bá ní òun ìtọ ẹni ẹni oríṣi òun kàn jíra ọjọ kan òun ṣètò kí ló máa pààkì jáde ní ilé kí la fẹ́ sọ fún tọ́pọ̀ náà tọ́lá àìsí tó kò bá rí gbà pé irú sísà yẹn la máa kọ̀ bẹ́ẹ̀ pé nígbà tó ti mọ̀ bọ́kùnrin ṣe rí àdáhùn ti ẹ̀ nìyẹn kó máa ṣọ́ nǹkan tí òun jẹ́ kó bẹ́ẹ̀ fótó nígbà bọ́lọ̀ ń bá ṣe fún ìṣe mọ́ káwá bẹ̀rẹ̀ ṣe kọ́kùnrin yẹn lóòrùn síbi tá a ti jẹ́ wá sí ètò píríncípù téèyàn bá ní tí ò bá ti bá kọ́ lẹ́ẹ̀sán ọlọ́run ọba mọ̀ kó gbìyànjú láti ṣe ìyẹn bẹ́ẹ̀ before you change it ká tó rí convince síta la máa bẹ̀ pé kó kóra rí tó bá kò sí nǹkan yẹn ọ̀ tó bá lóòrùn pè náà tẹ̀lá adájọ́ tó lè sọ pé kò nílẹ̀ kò sí tó fi ọlọ́sàn-án wa ẹ jẹ́ ká tiẹ̀ ṣe last question to the lord so it's almost time for jesus gbogbo ọlọ́run ọba gbogbo ìta kọ́ tó jẹ́ pé bọ́lá ṣe fẹ́ kápá náà làkọ́ wa ọlọ́run jẹ́ ká lè lò ó èyí tá a ṣiṣẹ́ ń lẹ̀ ọlọ́run bá kan pè á sàkíyèsí ká lè túra ṣe ń bẹ̀ subhanak allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. ẹ jẹ́ sẹ́yìn ọlọ́run mo ní àlejò financial lagos tó ń dédé yìí kò ní jẹ́ kí ilé àtẹ̀yìn táwọn sisters lẹ́yìn ìṣọ̀lá adoration hall pẹ̀lú ọlọ́ọ̀dà salamu alaykum wa rahmatulah. Thank you. ó ní tí ọlọ́run láti ní bẹ́ẹ̀ thailand ẹ̀dá tuntun ẹ̀dá ẹ̀dá jùlọ láti ọba wa environmental sunday àti ìṣe halkọ pẹ̀lú ìjọ́nà. àmọ́ lórí ọ̀rọ̀ àwọn bẹ́ẹ̀ ti ní wọ́n ní kí n ṣe àwọn ń jù ní àwọn ti sọ fún wa Thank you.